بخير الهدي عن محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته Àwọn ọmọ ọlọ́run ẹkùnkálẹ̀ ìkùnléèdì wọ́n ti tọ́ wà tí ó ṣe orí ńlá fún wa lẹ́ta tó wọ́n wá ṣe wá mùsùlùmí ta báwọn tó bá mọ bí ìlú wá ṣe rí lọ́yà bí twenty years back twenty five years thirty years nírú àwọn àsìkò yìí ẹ̀rú máa ń bá àwọn mùsùlùmí yìí ìjọ màsán ni pé wọ́n gbé santa claus wá ọmọ mùsùlùmí kan ọwọ́ lọ sọ́dọ̀ ọ̀bàdà christmas tí ó béèrè pé what is your name say my name is abdulrahman how old are you how is your mom wàhálà yẹn làwọn mùsùlùmí bá fà twenty twenty five thirty years back alhamdulilah àdúgbò fọlọ kọ́dà àwọn tó fẹ́ yí ọ̀sìn lóyún tì mọ́ gbogbo àwọn ọmọ náà bá ń lo sábà nínú ìgbélé irú dáadáa yẹn tó wà sí nínú ọlọ́kọ̀ kẹwàá ọlọ́kọ̀ kẹwàá ọlọ́kọ̀ sàlékún orí wọn gbogbo ní sábà kù sí ọlọ́kọ̀ sàlékún orí wọn. ọ̀sẹ̀ yìí tá a tó wá rìn náà tó jẹ́ bàdíìlì tàbí ti nǹkan tá a fi ìdílé rẹ̀ tó jẹ́ sọ́fíìtì tó dà gbogbo àwọn ọmọ náà bá ń lò sí ní ìṣòro yìí in particular máa appreciate máa sì fi rẹ́ fún pàdúrà tó ṣẹ́ àdínkù láàrin oṣù pàdé mi ọlọ́run tó ń lò ní fún dáadáa yìí ọlọ́run tó ń lórí ní gbogbo orí tẹ́ra àlọ́wọ́ ọlọ́run orí ayé àtìkọ̀ ọ̀run lórí lórí àwọn abáwílé ní olùgbogbo ọba ṣe fún ní ọlọ́run àbákútà lè fún rẹ̀. Abẹ́ ọlọ́run náà kó lọ àwa náà fún rèé tó pọ̀ ẹ́ ní gbogbo tó bá ń gbó gbòòrò lóṣù ìsìláàmù sí ìsìláàmù ó fi dúró láti lágbára jù báyìí. báwo ṣe ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn náà ń gbìyànjú sí ìsìláàmù náà lé ní ìwú ẹ̀ àbẹ̀rọ̀ tó ṣàkóso rẹ̀ sí wọn náà gbogbo èyí lẹ́yìn ọ̀sán wa náà ń ṣe ọ̀nà kó bá bàtà sí ọ̀nà ọ̀dà àjọra wa lójú ọ̀nà kó gbà á. náà mo ká والآداب إلا الصلاة pàtàkì ìwà dáadáa àti bí ẹgbẹ́ ọ̀rọ̀ ń máa ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìwà. ọ̀làlùkọ́ fún ìdìbò pàtàkì lóṣù wọlé wọn. ó lè ṣe pé lọ́nà tá a fi ń àfihàn wípé tá a bá ti mọ tàwọn èyí tá a máa àfihàn náà wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ló kọ́ báwo gbà pé àgbà pé tìrìtẹ́ẹ̀tì mọ̀ wípé àlá ó pàtàkì ó sì wúlò gan tó ṣe pé yóò bá ní gan ẹ̀sìn rẹ̀ gan lé ó lè lè bá a bá ti bọ́ síwájú ọlọ́run tá a fẹ́ kí ọ̀rọ̀ bọ́lọ̀ láti fọ́ bá ń lọ bá bá ti wá àwọn àjọ àti àwọn oúnjẹ ayé ìyá ti lè táà àbí àjọ àti àwọn ìbẹ̀rẹ̀ wọn. ara àwọn àjọ àti àwọn ìsọ̀tẹ́lẹ̀ àwọn oúnjẹ ni pé ọwọ́ ọdún náà dí ní lè àtàlẹ̀ àpàlà àbí ìgbà mọ̀kù ọlọ́run mo fẹ́ kí òun láì dákan náà ga sí mo fẹ́ bẹ̀ ọ̀rọ̀ láyé tí mo wà ní láyé tó ṣe wípé mo ti tàlù ara mo ti dúró kọ oúnjẹ aláwọ̀ àbá láyé tí mo mà wípé mo ní lọ́dọ̀ rẹ̀ láyé tí mo mà wípé mo lápẹ̀lú lọ́dọ̀ rẹ̀ ara tí ń dé ìrọ́wọ́ rẹ̀ ń gbé èyí ní àṣàlẹ̀ àlà ọlọ́pàá kò já ìdìmí káwọn wà tó dáa ọ̀rẹ́gbẹ́wò náà yá ní ilé àṣàlẹ̀ bá ìlà ẹnì kejì já ìdìmí káwọn wà tó dáa ọ̀rọ̀ wàṣẹ́fọ̀ á ní ìṣèjì rárá. àwọn àwà tí ó dá ìwọ́lọ́ dápò gbé ìjìnà sí ni ìnáwó làwọn tẹ́gbò àtẹ̀yíha ha ìlà ẹnìkan kì í má ọ̀rọ̀ tí ó dá ìjìnà sí ni àgbọ̀ ó pàtàkì débi tó kó wà lára oní àdínà gbólógbòlógbòló àdí gbólógbòlógbòló ẹ̀sìn ìwà lówẹ̀. Àwọn ìdáàdà Amẹ́ríkà fi gbóló kí ìdáàdà Amẹ́ríkà fi kí. Ẹ̀sìn wà rẹ̀ bá dá dúkìá lọ ẹ̀sìn ló dúkìá lọ. Ẹ̀sìn ìgbà àá ìwé ah, ìrònú àwọn bọ́lá ọ̀dọ́ ìlà ọ̀dọ́ àbẹ́wà rẹ̀ ee ibi tí nǹkan yìí ti mẹ́rin rẹ̀ ọ̀nà pàṣẹ sàbẹ́là ń pé ní ilẹ̀ ìmọ̀lẹ́ a bá ní méjì balẹ̀ láì ẹni tí ìmọ̀lẹ́ rẹ̀ gbé nínú àwọn méjèèjì lẹ́ni tí wà rẹ̀ bá dà kí ní pẹ̀lú àti ní ta gbogbo pé àti ní pàtàkì rẹ̀. Ẹ̀yà ọ̀rẹ́ àmì ẹ̀dá tuntun ọlọ́run ẹ̀fẹ́ mi dáadáa. Irú àwọn pílátífọ́ọ̀mù yìí a ní láti máa kọ̀rẹ́kì àwọn mọ̀náìjì kan láti mọ̀náìjì ìlànà tá a fi ń ṣe nǹkan àtàwọn nǹkan tá a gbé kalẹ̀ tá a fi ń ṣe. Àwọn kìnìyàn ló wọ́ lédè àfẹ́sí bá a ṣe ń wà. àwọn kéèyàn ló wọ́ ló fẹ́ àfẹ́jù bá ṣe wù wà ọlọ́ kó ṣe dáadáa fún pàdé láti ṣe àwọn wa ṣe lè dìbò dé ìṣẹ̀lẹ̀ náà ní bóyá bí ọ̀sẹ̀ bí èyí sẹ́yìn bóyá àti fúgàmù nígbà ó tó di pé wọ́n wá wọ́n fún mi ní bí báwọn òbí lè inú ti báwọn òbí sọ̀rọ̀ fún wọn pé ṣùgbọ́n wọn láwọn ó ti lẹ́jọ́ pé àwọn bẹ̀ ní kí báwọn ti lẹ́jọ́ ẹ máa ní sọ ni pé pàtàkì pé ká kọ́ àwọn ọmọ kéékèèké ní ní fẹ́ kí n bá wọn sọ sọ wọ́n ní nígbà táwọn dàgbà táwọn wà kódò gan Quran Quran Quran bí kódà kan bá fẹ́ ka hadithi báwọn àwọn ahadith tí ó ń pa ìwà lọ́mọta ó sì wá wúlò gan. Báyìí sọ̀rọ̀ ẹ fún mi, ó ní àṣé ìlú ó dùn wọ́n bẹ̀rẹ̀ ara o. Wọ́n pè mí náà o, wọ́n rí sí i, wọ́n ní wọ́n ní kí lọ́ọ́ jíjẹ́ láwọn bẹ̀rẹ̀. Wọ́n á dùn fún mo dáhùn lónú mo wò ó màá sọ. Ibi tí n ti ń rò ó ni mo ronú sọ̀rọ̀ tí wọ́n sọ. Pípẹ́ tí wọ́n bàbá ara tí bàbá jù. Ẹyí tó gbogbo dára tó àti ẹni máa ń sọ. Àwọn èèyàn sọ pé wọ́n lágbádá ní Súnà ní wa. Wọ́n wà ní lágbádá ẹ̀jẹ̀ fún ní wa. Àwọn abáwọn bàbá mọ́nájì kan bẹ láti ṣègbọ́yé àpẹ̀lú ìgbọ́ ọlọ́run agbéyànjú pé ìsàlàyé rẹ̀ ọlọ́run gba ìbò. ó ní wípé tẹ́ ẹ bá ń wà àwọn sàájú àdínẹ́bí sálọ lọ́rùn àwọn ọ̀sẹ̀lọ́ pẹ̀lú àdíṣe kò sọ́ọ̀rù àdíṣe àdíṣe ọ̀sẹ̀ nígbà tí wọ́n fẹ́ máa sọ pé àwọn páàtì wo làwọn páàtì kùránì tó kọ́kọ́ sọ̀kalẹ̀ táwọn kọ́kọ́ gbọ́yé ńlá tó tó di pé ìdájọ́ ẹ̀sìn sọ̀kalẹ̀ ẹ́ wọ́n láwọn páàtì kùránì tó sọ̀kalẹ̀ làwọn páàtì táǹpẹ̀ ní àlùkò pásítọ̀lù kí lọ́pẹ́ mọ̀ pásítọ̀lù tọ́jú tó bá ti bẹ̀rẹ̀ láti ibi yúgbò láti ibi kí láǹpẹ̀ àbúlà oṣù tó wọ́n yóò wá lọ tó lọ tó lọ tó lọ sókè tó ìdè kọ́ lọ́kọ̀ọ́ àwọn kan lẹ́kùn jù lára àwọn súrà ni lẹ́pẹ̀ ní ìfọ̀sọ̀. Ibn Abbas wá ní àwọn súrà tẹ́lẹ̀ pé mùfọ́sọ̀lù nílẹ̀lẹ́lẹ̀ ìfẹ̀sọ̀rọ̀ náà ní mùfọ́sọ̀lù èyí tẹ́lẹ̀ pé mùfọ́sọ̀lù yẹn lọ́dọ̀ àwọn àbábà mọ́sàmù là ń pè é. mọ́kàbù ni àwọn àyà àtàwọn súrà tó ṣe pé ìdájọ́ rẹ̀ ṣe ìgbòmídájọ́ tẹ̀fọ́ ó kàlùkù mọ́kànlá mi. Ibn Abbas wa ní wàtòwú fi àwọ̀sọ́lù náà sálà lọ. Ànábì ikú wà á lẹ́nu tèwé ọmọ ọdún mẹ́wàá lè ní wà ọ̀rá Mo fi tààmì ìsìnkìyàn alkùnrin bá dùn púpọ̀ àwọn ọmọ kéékèèké ní kùnrin tẹ́wọ́n tẹ́wà nílẹ̀ ẹjá gbẹ̀rù bẹ́ẹ̀ bá ti wà wọn súnra àbájọ kù fásọ yìí láti súnra tó náà lọ́dọ́kẹ́ àwọn nǹkan táwọn súnra yìí bí fọ́ọ̀tì nǹkan mẹ́ta ló láyé nǹkan mẹ́ta àwọn súnra yìí láyé one Súra yóò máa sọ pàtà òṣìṣẹ́ lọ bí odò ìyẹ́ ti ní wọ́n kò bìyẹ̀. Màá pín lẹ́gbàá kú bẹ́ẹ̀ lónìí. Yóò lọ́rọ̀ tọ̀ sí ìjọ ọlọ́run, ọlọ́run bá bẹ̀rẹ̀ kásẹ̀. Ọlọ́run bá bẹ̀rẹ̀ kásẹ̀ náà bílẹ̀, òun ní sáré sí, òun ní mójútó wa. Jẹ́ àdọ́lá ti ń dá ọ̀ṣúra yìí sọ, òun ni àti ìmọ̀ ọ̀gbìn náà. Nígbà gbáwó kìí máa gbọ́, ó gbọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run báyìí lọ́wọ́ tó bẹ̀rẹ̀ jẹ́ ìyáàmù tó bá gbọ́dọ̀ ìdálẹ̀ jẹ́ ìyáàmù ẹlẹ́ẹ̀kẹta òní àmúrú bí màkàrí àná àwọn tó rà yìí kọ́ yóò máa sọ̀rọ̀ fún wa ń bẹ̀ ń pa àwọn ọ̀rọ̀ àkódà ẹja bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àìsànlẹ̀ yóò ká sí gbogbo ìdí ṣé wàá nẹ́bí òun ni tó kọjá ìyáàmù yìí rán ìwé ẹni tó ṣe láti àmà nírọ ara fúrúkú pé ó yàtì àmà òṣè ijó ògbè tí ó máa ṣe àdáríká lẹ́ní ìyàgbó olè fi òun ló kó ló máa jáde mọ́ orúkú àwọn awù ara wà wò àgbà ilé òkú jáde àmà nírọ bọ̀wọ́ náà jáde mọ́ orúkà ó sì kò kákà níbẹ̀ wọ̀láyà ọgbọ̀n àpò àmì ìrìsì ẹni tó láti àmà ìrọ̀ òun ló rí pé ìjọ́ tọ́bá ní kábà ọ̀dáríkà ló ń jẹ kò kán ọlọ́ọ̀dọ́ bẹ̀rẹ̀ wọ́n wọ́n lè wà ilé ní mọ́tọ́ bíbí àyàdé wọn lọ káàdù aláàlá rí yẹ́ sọ òkú ilé tó mọ̀ bẹ̀bá ọ̀tá ń jó sún wọn kù bọ́ọ̀lù padà tọ́tọ́

Aisha ní àkọ́kọ́ àwọn súra tó kọ́sọ̀ kalẹ̀ ní súra tó ń fi ha zikiro ìjáná ti wà náà. Súra tó ti kọ́ lọ́wọ́ ọba ń sọ ń tẹ̀ka ìjáná ń bẹ ẹgbẹ́ bá ṣe ìjọ bá mi iná ń bẹ ẹgbẹ́ bá ṣe ìjọ wọ̀ mi. Aisha wa ní àwọn súra yìí láti ìbàdàn àwọn súra yìí lọ́wọ́ ọba fi bí ìdí ìmọ̀ náà bọ̀ wá. tó sàrà àwa fo lẹ́gùn. àkáàmù làwọn ti bẹ̀rẹ̀. Adémọ́sára Adémọ́sára àti ìgbéró lọ́sọ̀ àkáàmù báyìí. Ní ẹ̀bá ṣe jìnà ẹ̀rẹ́ gbàmù, ọkàn rò sí rọ̀ rẹ̀ yìí. Òun náà ti ń wò pé òun nìkan tó ti bá. Ó ti wọ̀ tá sọ pé kọ́nà tẹ̀ bẹ́ẹ̀ lọ sí báyìí fún àwa ń fi bẹ́ẹ̀kì àkáàbò gbé wọn ara wa. Aisha nígbà táwọn súra yìí sọ̀kalẹ̀ tán tọ́lọ́wọ́ bá fi mọ́mọ́ bí ó di ìmọ̀ ìwọ̀n falámà káàbà náà tó ilà Islam. Ìmọ̀ tọ́lọ́wọ́ bí ó di ìmọ̀ ìwọ̀n tata darí padà sí Islam tí ìmọ̀ lè jókòó nazala al-halalu wal-haram. Ìgbà wọn ni aláàbí àti haramu wà sọ̀kalẹ̀. Aisha wà fi kàn wàláwò nẹ́sẹ̀lẹ̀ àwàlàmà nẹ́sẹ̀ tó bá ìtọ́lọ̀ wọn bá lọ ṣe ń jẹ́ tó pé tọ́lọ̀ kọ́kọ́ sọ kalẹ̀ ni pé látàzlọ́ abẹ́sẹ̀ jìnnà làkọ́ọ̀lù àwọn mùsùlùmí tó sọ ń gbà pé wàláhì là nádà òzìnà àlẹ́ ní ìsìnà kalẹ̀ ìgbẹ́ kí lè mú abilẹ̀ òbí mọ́rin òbí tó bá tẹ́ pé tọ́lọ̀ bá kọ́kọ́ wọ́n fẹ́ lọ bá ní lágbádà kùkà alẹ́bílẹ̀ kí ní ọmọ wọn bílẹ̀ òsí àìsà wa fẹ́ fún alẹ́ ìdánkù ó nílé ìfẹ́ tó ìwò dàgbà dáadáa o òun rọ́ wípé nígbà tó bá kọ́rọ̀ kankan làwọn ti ń bá àyà kan bẹ tó ń pé tó sọ kalẹ̀ sa ìdùn fún wọ́n sa àmàlà ìjọ òkè àwọn ti burú ó sì lágbára ó láyé àyè òun yẹn láti ó sọ̀kalẹ̀ wà á nàìjíríà yẹ kó ẹ bí mákàtà àlà mo ti wà ní ọmọ kékeré ní mọ́tà mò ń ṣeré gan eré láti ìdìbò mú mi àmúgbó ayà ọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ó ní wípé láti jọ́ tẹ́sìn ti dé títí ń bọ̀ wá àlè màkàlù àlá ìtura ẹ̀lẹ́ kọ́dà àwọn sọ̀hárà kọ̀ǹpáàmì àti láti mọ̀

mọ́mù bọ́dọ̀ o ìnàdàwó àbáṣẹ́ ìfàǹkẹ̀bírọ́ bàbá rẹ̀ àgbàlagbà ní àbàkáàdà dákùnfẹ́ lòmírì léèsì wa mọ́mẹ́rún mọ́mẹ́rún bàbá rẹ̀ ìnàdàwó nígbàtánẹ́bí yìí ń bá ọmọ ọlọ́run ọba wọ́n ti bá àwọn ọmọ ìyá mi sọ́dọ̀ àjẹwà wọ́n ní àyè ní kàlà ń ta ìwé sọ́dọ̀ ní yúzọ ara yìí ń ẹmọ̀ wa ní káàkiri wọ́n ní ìsáàmù òbí lójú rẹ̀ kọ́dà tó bá tó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tí ó tó tún sọ pé ńgbà tí ẹ tí wọ́n fẹ́ pè fún sí náà wọ́n á máa á dàgbà ọdún mi náà àgbọ̀rọ̀ ṣe wáì ìnáwó rọ̀bí àṣánà màfúwáyà ọ̀gá àmì ṣe dáadáa fún orúkọ ìgbọ́dọ̀ tó lè sàn fún un. lẹ́sìn rí káàkiri lẹ́sìn rí káàkiri so àwọn ànábì ọlọ́run before anything màkàrún àláàkì wọn náà ló fa àwọn èèyàn wá sọ́dọ̀ wọn torí before kó tó sọ báwọn yẹn pé ẹ̀sìn rẹ ní ìwà rẹ ní ó kọ̀ọ̀kan kò dé gbé pa kò dé gbé pa ẹ̀wọ́n làwọn àbá àti sọ wípé gẹ́gẹ́ bó ṣe àti wa pé bàbá máa nẹ́bì ìsámi ó mọ̀ ní àbúbákùn lókù ara rẹ̀ ni pé ara rẹ̀ ó ní pé ó lè ṣe pé nígbà tí kọ̀ sí ìjà alẹ́ àràlẹ́ ọ̀rọ̀bí ọ̀rọ̀ àná nígbà táwọn kọ̀ọ̀kan náà ló orí sí ìbìrìlù ìjẹ́ kọ̀ sí ìjà àwọn ipò ìpò ìkápò lè ṣọ́ ó ń tẹ́lẹ̀ wà dáadáa yọ wàtàkùnrin wàtàkùnrin wọ́tọ́sẹ̀ lọ wà ìwọ máa ń rẹ̀ pípapọ̀ ọmọ àtìsà àwọn èèyàn ẹjọ́ òní wà fún ẹ bábẹ̀lẹ̀ bá bọ̀ wà ṣe dáadáa sí wa ìwọ tó ń ṣe dáadáa kọ́ ìrọ̀lọ́ òun là burú sí tẹ́ bá lọ tó bọ̀ tí ẹ̀kọ́ sí ìyá àkọ́bá lórí sọ́lá wọ̀ sọ́lá irú rẹ̀ náà ni ẹjọ́ tó fẹ́ kẹfẹ́ rí ni ibnu dabina pé bàbá òun bá ti gbà lórí ẹkùn mọ́ta àwọn bá ti ń dà sọ́fì sínú rẹ̀ ó lóun fẹ́ ṣe lọ́rùn ọ̀rẹ́ kò mọ́ta olóògbé jáde ọ̀kan náà ọ̀gá àwọn èdè nínú dágún àwọn apàdé bá kí ló ló lọ kódà kódà lọ́jọ́ ní kan àwọn ìjọ mi òkú mi láyé òun òdélé ìjọ lọ́wọ́ ọ̀nà yẹ́tìlókà irú rẹ̀ láyé àkójú wà láyé ọkùnrin jù nínú ẹ̀kọ́ amújáde fún olùwárì ìnẹ́ta tákìtẹ́bùl màálù wàtàtẹ́lẹ̀ ọ̀rọ̀ wàtàmìlòlùkárì wọ́n tẹ̀lé ìnú aláàdẹ̀wà ìdùkà irú tí nù dájúlẹ̀ ń sọ tí ọ̀bí ń dáhùn sọ bá rẹ̀ ní sọ́dọ̀ láàrọ̀ sẹ́lẹ̀m náà ní nù dájúlẹ̀ tó fẹ́rẹ̀ ìyàwó bá pè lọ́rọ̀ yọba àná ó lè fẹ́ mú bú wà lábẹ́ ìfi ìyàwó bá pè lọ. tọ́ náà tó bá ti wá rí bẹ́ẹ̀ mọ́nájú wí pé àwọn nǹkan tí ó kọ́kọ́ níbi ìmánì sẹ́mi ẹ́ tí ó pèsè sí wà òun ẹ̀kọ́ kọ́kọ́ rinlẹ̀ tó bá ní ilẹ̀ gbá owó kẹlẹ́ ó kó rẹ̀ bọ̀ mọ́nájẹ̀ yìí tá à ń lò mọ́nájẹ̀ tó fẹ́ ja bomi mọ́nájẹ̀ wàhálà ti dé sẹ́nà tó kẹ́yìn tó pé èèyàn tó jẹ́ lé mà àwọn fẹ́ pìṣẹ́ ìmọ̀ pé sọ́jà ẹ̀kú eré bá sọ́jà sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ogun bọ̀ wá fight them charge them kill them ẹgbẹ́ purpose onípapò tó bá ti ṣe ká ẹ̀gbọ́n ọmọ ṣùgbọ́n sínú fún ìyàwó ìyàtọ̀ mẹ́ inú rú rẹ̀ lára bá láti ń táàjì nígbà tó ti rí ní táàjì. Àwọn ẹgbẹ́ lè ká àwọn ọmọ ìlú tó ra wọn. Tọ́ gbogbo wa rí bẹ́ẹ̀ tá a bá fẹ́ pé ìwà dáadáa kọ́ńpónẹ́ǹtì méjì lórí kọ́ńpónẹ́ǹtì méjì kó sàdọ́dọ̀ àwọn ẹ̀dá. Bá bá pé èèyàn bá ní wà dáadáa. Pẹ̀lú kí ni bóò ni àlàáfọ̀ yẹn ṣe gbọdọ̀ rí pẹ̀lú Tó ṣe bẹ́tíìsì yẹn yóò máa ná ọjọ́ tí ó fi máa sàdọ́dọ̀ àwọn Òun yà yóò dìbò

Àdámi aláìhá àmàṣà aláìmáṣà aláìyẹ̀ dáadáa ní ṣe àwọn eré tọ́lọ̀ ọ̀pá ṣe fún tó ibi tó dáa ní kẹ́ nínú àwọn èèyàn. So bí ọba ti wá mọ̀ ní èyí tí ò àgbà àwẹ̀ Allahumma ya man azhara al-jamil ìwọ náà ìwọ tó fẹ́ kí n tó bá dáa ha, gbogbo ẹni ìjọdì táwọn èèyàn bá bẹ̀rẹ̀ dáadáa bá ní onímọ̀ ni ẹ̀rọ máa báyìí dé dáadáa rẹ̀ lọ́lọ́run hàn

yóò di ìdòwò kan gbogbo bẹ́ẹ̀ tó lè máa ṣe ó sì máa tọ́lá ẹjú ìdọ́là òǹdéko orí tó ń pa mi ló. wàá nà kó ní àmà ayé àti ìmìnà wà yóò di ìdòṣe kan. kọ́sọ́ tó ń bèrè lọ́wọ́ bá ṣe máa kó o mọ̀ pé ó dùn láàbẹ̀. tọ́lọ́ mo dúpẹ́ tí mo àṣẹ báyìí. kí mo ṣe fún olùkọ́ fún mi? fàlàkà záàbù ṣáà fún wa náà ó wà máa dúpẹ́ fún pẹ́ta mọ̀ ilẹ̀ yìí ó sì mọ̀ lọ́ẹ̀ sí ọlọ́run pàbúrú ìbò òun lẹ́rí níbi àdáwà lẹ́rí sẹ́yìn ètò pa ọlọ́run máa dáwọ́ bí ṣe ìjọba jẹ́ ní ìjẹ àwọn àdáàrùn ẹ bẹ́ẹ̀ ni bá mọ́tò tọ́ra rẹ̀ gan kí ẹ̀rọ ọpọlọ ọba bá bẹ̀rẹ̀ sẹ́gàn kò ní níta lómi o. Sẹ́bàtà tó bá jẹ́ fàkíì ni wọ́n lọ bẹ́ẹ̀ bá bá ìdájọ́ rẹ̀. Ìwọ́n bẹ́ẹ̀ ṣe ṣe rẹ̀. bọ́ bọ́ rẹ̀ náírà. náírà. ìwọ lọ́wọ́ ìwọ lọ́wọ́ ọba mi kò sẹ́ni tó lọ́wọ́ gbàdúrà wọn aláṣẹ́ni wà á nà abẹ́ wà á nà á àdìkà wà àdìkà náà tẹ̀sán àwọn òdòdìkà mi ń ṣáré máa ń sọ̀rọ̀ mo ń wá sọlọ́dọ̀ rẹ aburú tí mo ṣe dákun mọ́jọ bá mi aburú láta bìní màtíkà aláìyá ìdẹ́rẹ́ tó ṣe fún mi tí yóò kọ́ sí ìwọ ni mo fi mọ̀ wá aburú ìdáhùn mi wá ẹ̀sẹ̀ yẹn lẹ́ẹ̀mọ̀ fi bọ́ lọ́wọ́ ọba mi ọlọ́run mọ̀ wá ń fi àpáyé ń bọ̀ wọn. Bàìsá ìsáwọn ìjọba ti ń ṣe lẹ́yìn ìsìnkú ìmọ̀ àbúrò fún ma. Gbà eléyìí báyìí ló ṣe òun lórí àkàbìnú níyàwó àkọ́ní náà. Ó máa lo ọ̀la ìlọ́wọ́ aníwọ́ bá ní àṣàrí ọtí. Àbàtàlá máa láyá ìyàwó bá ní. Àbí wàlá àárọ̀ bu wa ní wàmà lo fàmùlá dìrì. ولهم بعد كرامة بهواني لكن سترت معايبي ومصايبي والله لو علموا قبيح سريرتي ọmọ ìwọ̀n ọ̀yọ́ bá máa ibi tí mo burú sí ni ní tó pàwọ́ sí wọn làábà sálámà aláìyá máa yẹn ọdún ẹgbẹ́ bá pàdé ìrìnkò ní sálámà sí ni láàrin ìwà àbọ̀wọ̀ ní sọ amẹ́fẹ́ tó bá ń ṣe ìwọ wá gbé iṣẹ́ e rí pé ìwọ ò ní sálámà sí ìyàn gangan ìwọ fi lóṣù lágbára kò yẹ kẹ́kẹ́ ìwọ ti ọ̀fẹ́ ẹgbẹ́ láti wọ̀ tọ́ka bí ẹ̀ṣẹ́ yìí tó ti kù àlọ́dọ̀ náà pé torí èèyàn fi ní dínú lẹ́wọ́ sọ́lá fún ọmọ mi sọ pé yọ́ọ̀tì kan bá ti kọ́ mo lówó lọ́pẹ́ ẹ̀ṣẹ́ wa ní ìfín báyìí àmẹ́wàá àwọn èèwò àmàgbé kí ó lè èmi kọ́lá bá sí mẹ́rin ọ̀rọ̀ bá sí náà kọ́ ọlọ́run ẹgbẹ́ ẹgbẹ́ ọlẹ́gbàá pé àá tó tọ́ bí àárín Ìfọ́ ṣe hóṣùn lọ́kọ̀ọ́. Omi àyákọ́ ọ̀nà pẹ̀lú ọlọ́run àkọ́kọ́. Méjèèjì ó dìde. Ẹ ò ní rí pé ó tọ́ sí ìkàkà nínú nǹkan tó wà bá ṣe wọ̀ ó bà kó lè lóde fún ọ. Ah, ní oṣù náà ń sọ yìí, oṣù tó bá mi lé. Ah, ó wàá sì ṣe gbogbo ìdílé bá ṣe fún ọkọ̀ òun. Ó ní sáàpù kó ojú pẹ́ fún. Òsílẹ̀ yóò ṣe nílùú eléyìí tá a lò ní balẹ̀ ìfarabalẹ̀ ọ̀la kọ́kọ́ èyí jẹ́ alákọ̀ọ́kọ́ tọ́ wọ́n wá ń pè èyí ó máa wá rìn láàrin nǹkan méjì mọ̀tọ́lá akùnlùmíyà wọ̀ṣùgbùrù láàyè mọ̀tọ́lá akùnlùmíyà wọ̀ṣùgbùrù láàyè èyí ó máa rí every time ìdẹ̀rọ ọlọ́run lórí èèyàn ó sì máa rí pé ò dìsáàfì pé gbogbo mo wọ́n sì gàn bọ̀ tó lóde lẹ́wàá lórí ó tó máa wá tó máa bẹ lọ́rùn ọba sí

Subhanalladhi asra bí a bì yìí. Nígbà tó bá pọn wọlé bí òkú tí àwọn yóò sọ, ibi lábájá mọ iyì mi, ó mọ̀ pé ohun tí mo ṣe fún yín nìyí, iṣẹ́ àwọn ògbé yìí. Ó mọ̀ pé ohun tí mo ṣe fún yín nìyí, ìwà àwọn ògbé yìí. Sọ ìyẹn náà pè ní Mùtọ́lá Ápùlù Mẹ́nà. Every time ló mọ̀ rí pé, ah, ọlọ́run orí tó ṣe fún yín nìyí, iṣẹ́ àwọn ògbé, òdúpẹ́. There was a woman like ó sì máa rí pé kó kù sí nìkan lẹ́gbẹ́ alákọ̀ọ́kọ́ ni lẹ́gbẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó fún ọ̀rọ̀ pálọ̀kì máa nà kéèyàn wá níwà dáadáa pẹ̀lú àwọn èèyàn ọ̀sẹ̀ lélẹ̀ yìí òun òun ni wípé méjì méjì òun náà gbogbo dápẹ̀ níwà pátápátá méjì náà ni bákùnlò náírà ọ̀kan mi ṣe pẹ̀lú kápùn ara pẹ̀lú dábà wọn bá ṣe fún ọ kí wọn náà ṣe tán láti ṣòro báwọn èèyàn òní bákùnlò náírà ọlọ́ọ̀bá fún ọdún lórí kò ní áá ah, ọlọ́run mo fẹ́ ṣe àìpẹ̀lú yìí ọlọ́ọ̀bá fún ọ ní màní mo fẹ́ ṣe àìpẹ̀lú ọ̀rọ̀ ọba fún ọ ní pòsíṣẹ̀ ní pé wọ́n ní lábẹ́yà mo fẹ́ ṣe ṣàfáà pé ẹ̀bùn náà ni pé ẹ̀dàkùnkùn ọlọ́run ẹ̀yìn ni wọ́n mọ̀ ó fi àtẹ̀lẹ̀ ọ̀rọ̀ kó pé téèyàn bá ní èèyàn fẹ́ kóre rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn olùbáwò náà ìkejì wá ní káfùl àdà kéèyàn mẹ́sọ̀ pé aburú tí bá ń lọ lọ́rọ̀ èèyàn náà àbábùtẹ̀ ní tẹ́ńdẹ́sì láti ṣe mọ́jọ́ lọ́dọ̀ àwọn èèyàn méjèèjì náà méjèèjì yẹn là á máa ń dàpè pẹ̀lú alikaramu wọ́ṣọ̀dá alikaramu pé èèyàn níwà dáadáa èèyàn nìkan dáadáa tó lè ọ́fà àwọn èèyàn àti pé èèyàn sì lọ́nà tí a fi ní èèyàn lákìkẹ́jú tí a fi lè gbọ́ọ̀pù àbúrúkú àwọn méjèèjì méjèèjì náà lọ́lọ́gbòrò yẹn àwọn àlùmọ̀tàkùn ọlọ́dún ọ̀sán owó ilá ọkùnrin ọ̀sán وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين ẹ sáré ẹ̀sà bá ń tètè lọ síbi àbò lọ́dọ̀ ọlọ́run ọba àtàlìjẹ́nà tó fẹ́ ẹ̀bí sọ́mà sílẹ̀ àwọn tó ní ní àlùmọ̀tàkùn àtọ́nàfà àmùtàkùn ní àlàdínlá yóò fi fún nàbí ìtàrọ̀ ìwà sọ̀rọ̀ àwọn tó tẹ́nu tọ́lọ̀ ọba ń ṣe fún wọn wọ́n ń nígbà tí nǹkan fẹ̀ ni àbí nígbà tí nǹkan ha ìyẹn lọ pẹ̀lú kéré báàbùlò náà wà ń ta bí ní ìnàlọ́bẹ̀ yìí àwọn ẹgbẹ́ ń gàtí ọ̀rọ̀ ìyẹ́sẹ̀ wọ́n tá bínú tá mọ́ kóra ju okùn àtá kápùlà wọ̀lá bí náà nínú àwọn tá máa ń sàmójúkú báwọn èèyàn wọ̀lọ́run yóò hé ó lọ sí ọlọ́run ọba fẹ́ràn àwọn tá máa ṣe dáadáa ọlọ́run láwọn nínú ìtàkùn pé ara tápúà àmàlù tápúà náà ni káwọn èèyàn sáfà ní fáwọn èèyàn yòókù tọ̀tọ̀ wá wá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tẹ́ wá rí gbogbo nǹkan tá a bá wá ṣe pátápátá àmà pátápátá ní ìmàtá àmà ní ọ̀bá àmọ́ kọ̀rọ̀ á ní kó máa àdíjì olóko kíní àká níjọ́ tí kọ́ńpónẹ́ǹtì yóò bá ti dé sí ń bẹ̀ èèyàn bẹ̀ kan lú di fúrúùtù wọn fúrútù ìmà èyàn lúṣẹ̀ àdìmọ́ máa tó láwọn bẹ̀rẹ̀ wá sí ọ̀nà àgbàfà náà máa lè fún òun jẹ̀má ó wà ń jòkó wọ́n wá sọ̀rọ̀ pa màálùkù káàkiri tẹ̀kára kọ́ sàwọn ẹ̀yẹ́ màálùkù màálùkù màálùkù láwùjọ wa ẹ̀ màálùkù káàkiri ni wọ́n sọ̀rọ̀ nígbà àwọn táwọn tuntun máa ń dákọ̀ láwọn ìlú láwùjọ pé màálù màálù bọ́lá rẹ̀ jọ ní ìjọ òun máa bẹ wọ́n dákọ̀ màálù tàbí yóò sá pàtì wọ́n dákọ̀ papọ̀. màálù káyì àfáàní tóun máa ń kọ ọ̀rọ̀ ẹ̀ ní halal wal haram ó lè bí ní dájọ́ rẹ̀ lákòókò ọ̀nà náà lọ. wọ́n á dá akọ ẹnìkan wá ní wúwà ọ̀sílò rẹ̀ èyí onímọ̀ náà onímọ̀ mọ́mọ́ bá jù wá ní onímọ̀ wọ́n ní àwọn ọ̀rẹ́ nìgbé ó dákẹ́ onímọ̀ wọ́n ìmọ̀ràn ọ̀rọ̀ wa sọ̀rọ̀ tó ń gbèsè ìmọ̀ràn ọ̀rọ̀ ọ̀rọ̀ hàlùtò ilẹ̀ ṣáàmù wọ́n èmi tó rí mo tíráàbù lọ ṣáàmù lọ yàmù wọ́n ìrọ̀ ọ̀pẹ́yìn mo lọ sí bá tó àti kúrò mo lọ sí gbogbo olúkà kí mo wá náà káàkiri ní ojú gbogbo ẹ̀ mo máa àdízì mo máa kọ̀rọ̀ báwàdì mo máa kéré náà àtọ́kẹ́ ní kó ṣe ṣe pé àwọn màrúkù kárí níbẹ̀ kan máa rí rọ́ọ̀kì tá a ti màdé wà ní rọ́ọ̀kù ìlú ìlà mú máa wà tọ́ra ilé ní màrú bẹ́ẹ̀ bá wà pọ̀ tán kí táwọn màrúkù kan ní màdé àlàfẹ́ ní màdé nígbà tẹ́lẹ̀ bá ويراد للعلم إلا ما نظر إليه معه Torípé tọ́lọ̀ ọ̀bá sọ ní pé ìnáma yá ṣàlọ́ àmì ìbáyé ọ̀rọ̀lọ́bà. Bẹ́ẹ̀ bá mọ gbogbo ẹ̀ká wọn mọ ẹgbẹ̀ tó sínú bẹ́ẹ̀ kò sí. Àbẹ̀lá àbúrò ọmọ ọ̀dọ́ ara àánú, ọwá bí nípa ọ̀rọ̀ ìmọ̀. Kí a ti lè mọ bá ọ̀dẹ́ máa ṣe ń jẹ́ máa. Níjọ́ tó wà dìbò àwọn tọ́lọ̀ kókó tó bá fi irú kókó ọ̀ owó ìdámàrà rẹ̀ nù wọ́n dábì lábùn ọmọ ọ̀dọ́ àwọn àdùkú ẹnìkan kọ lẹ́tà sí ó sọ fún pé wọ́n kọ lẹ́tà sí wọ́n kọ lẹ́tà sí ló máa pé alẹ́kùnbù ìlàlìyà bẹ̀rẹ̀ ẹ̀rìnlẹ̀ fòlì ọkùnbù ìlàlìyà bẹ̀rẹ̀ ẹ̀rìnlẹ̀ fòlì ẹ̀ ìmìntọ́ nípa ẹ̀rìnlẹ̀ ilé ó gbogbo òmọ̀jọ́ dákùnkọ́ síbi tó bá tẹ́lẹ̀ náà dáàbá ẹ́ fọ́dá ìgbé náà sọ̀bí ara lọ́lẹ̀ kó áfíríkọ̀ sí ìtọ́lẹ̀ bọ̀dá lọ́dún tí ara rẹ̀ tó bá nígbà táwọn akọlẹ́ta ti gbọ́n wa inú máa wà ní à ẹ̀yìnà ẹ̀yìn màkàtí ìmọ́pọ̀ ìmọ́pọ̀ gán kìí síbi ìmọ̀ àmọ́jẹ́ ìsọkókó mọ̀ fún ọ bàbá ní káàkiri obìnrin ìwò ní ó ti pọ̀ jù sí lápọ̀ sí kókó mà wà láàkì sáàbá tó bá láti mẹ́rin lọ́wọ́ gbogbo àwọn tàwà níjọ tó rà lónìí àtàjá àbá àtàjá àbá kókó mà látẹnu àtàláàbá ọmọ ìjọba ìnàlẹ̀ ẹ̀yìn màkàdé ìlọ́pọ̀ àmọ́ wà láàkì tó bá lè ṣe fún ìfẹ́sọ̀ ìpínlẹ̀ sàtàkà أن تلقى الله خفيف الظهر من دماء الناس خليط البطن من أموالهم كافا لسانك عن أعراضهم لازما لأمر جماعتهم طبعا ìṣẹ́ wà ní ọmọ àbọ̀ àbúgbà lè rí mẹ́rin yìí ṣe oṣù méjì ọ̀pẹ́ kò pàdé ọlọ́run ọba ọ̀fíìfà gbọ́ àárín míndì máa ìnà ó pàdé ọlọ́ọ̀kọ́ tó jọ́kọ́ ó bá jọ òun àyàn rí pé ta ló padà hmm? wọ́n bá pọ́n owó rẹ́ pọ́ọ̀jẹ̀ àyàn bẹ́ẹ̀ ọmọ yàn. Hamilton Gopney ní àwọ̀wádìí ni wọ́n tẹ́kì inú rẹ̀ ń dà sọ́jírì tó káfán nìsáyẹ́ta àárọ̀ ahọ́n rẹ̀ ó wá ó jẹ má bà wọ́n ló kọjẹ́ má pààrọ̀ ọmọ wọn má tàbí jù ń pa wọn òun yóò náà the large man le amúlù jama àti ibi tí gbogbo mùsùlùmí bá wà sábà lóòótọ́ méjì ọ̀pọ̀ pàǹkà bó bá délé òde gbogbo gbogbo mọ̀ o bọ̀ lọ́ọ̀ lára jẹun. lẹ́yìn ọba rí ṣe lẹ́yìn ọba rí ṣe lẹ́yìn abákan gbogbo màláyé yìí tó bá ti pé ahá rẹ̀ ló fi dá gbogbo ládàá rẹ̀ nà kí ló wá ní jù. nínú àwọn tó bá bu ọwọ́ àkókò mọ̀nà bẹ́ẹ̀ wà àkókò mọ̀nà bẹ́ẹ̀ àbáwá bá ma àmà mọ̀nà bẹ́ẹ̀ ọmọ ìyá ni wà á àmà àwọn àbáyá mà àwọn láti jẹ́ ti yahudi ni wọ́n pẹ̀yẹ̀ àwọn ló fìlà ẹni kan wá bá ó sọ fún dọ́kà pé iná fúlànà yẹ sùnmù lágbájá ń bọ̀ lágbájá ń bọ̀ ẹgbọ́ bẹ́ẹ̀ bá wá bá wà ní àtẹ́ni lágbájá ń bọ̀ wá kí láàrú ẹ̀ ẹ̀ ẹ̀ kọ́lé máa fún mi a ti máa ń ka ara kú jù a máa ń ka ara kú jù wọ́n ní wọ́n ń bú ẹ̀gbọ́n tó rí fún ó ní a máa wájáda ṣèlè tọ́ọ̀nù rọ̀ fún lànà gẹ́rọ́ ìwọ́n máa ń fún mi ṣe tọ́ọ̀nù ráyè ìjẹta tó fi ra àdúgbò wọ́n ń wí ni ìwọ́n ni ṣe tọ́ọ̀nù wá rí ní ẹsẹ̀ ń dà Tí àwọn ẹgbẹ́ wà ní àwọn ìfọwọ́ káwọn náà وجد الشيطان wọ́gbẹ̀dẹ̀ ṣèkọ́rù bàrídàmù lẹ́yọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fúlọ̀ lẹ́yọ́ tí ó ti ti táàrin àwọn ọmọ ìyá méjì bá bàjẹ́ ìwọ́n ti ṣèkọ́rù mẹ́lò bí ilé ẹ̀rọ máa ń lè fún ọ̀dàbọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ dàda ilé ẹ̀rọ àbúdá dà sọ wọ́n ní wọ́n sọ fún pé ẹnìkan bọ̀ ló kọjẹ́ lọ́dọ̀ ọba abdulmalik bin marwan ẹ̀rọ tó wáyé ló bínú onítọ̀rọ̀ èwo tó ní kó wá bí bá ẹ̀nà ọ̀bànà yìí máa fi iná báwo èèyàn bá bá bùkù kan wá nínú nǹkan tó gbẹ́lú ọkọ̀ àṣẹ ilé ọkọ̀ fádà kọ́lá máa dùn kí iná bì máa ní ìbàbí iná ó fi tẹ́lẹ̀ sọ́rọ̀ iná máa ń yìí wá pẹ̀lú táà ní àkọ́kọ́lọ́pọ̀ ọgbà àbá àti ìṣẹ́rọ ẹ̀lú kéré kàdà lára kéré kàdà ẹ̀kẹ́ kéré kàdà ẹ̀kẹ́ kéré kàdà ẹ̀kẹ́ èyí sì ní ìgbà ó ti sọ ńlọ́wọ́ náà wá sọ èyí tí mo ní kọ́ ábìdí ni ábìdí ni ní ìṣẹ́dá ìṣọ́lọ́ bá fẹ́ fún àpá àmì ìlé ọlọ́wọ́ ti káwọn èèyàn ọmọ sọ kọ́lá tí ò ní tí ò sílẹ̀ wọ́n lè rẹ́ tọ́lá

kọ́lá tó ọ̀nà ìbájọ́ máa kéwèé gan mọ́ ò mọ̀ pé rọ̀ ní dákẹ́ ṣe kí ṣe ní sàmẹ́ta yìí àti kí jẹ́ ẹgbẹ́ wọn gbọ́ kejì ọwọ́ rí onígbò ojú ní bá a bá mọ̀ yẹn ìwà dáadáa gẹ́gbà fúnra wa a àbápọ̀dọ̀ ọlọ́ọ̀bí ti ń bẹ̀rẹ̀ èèyàn máa ń ṣe kí ni ẹ máa ń di yóò rẹ̀ ààrẹ lẹ́bọ̀lọ́ nínú ẹ̀rẹ́ tó lọ́wọ́ bá ṣe bá lẹ́nu sọ́lá bá rọ̀ sọ́lá tí náà ní yóò ní dùn lógun gbádà ẹwọ ẹwọ ẹwọ tó lọ́wọ́ bá ṣe bá lẹ́nu sọ́lá pẹ̀lú yọmọ ìfọ̀nfọ̀n ìjọba lọ́wọ́ àbúrò sọ́ọ́